gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ìgbà a dúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá Alpha Omega. Àwa yìn ọ́ ìpilẹ̀ṣẹ̀ àti òpin òyìnwó lọ́pẹ́ yẹ. jálọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ fún àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tí à ń ké pè tó sì ń dá wa lóhùn pẹ̀lú ìyanu ọlọ́run tó dúró tì wá tó wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí ìdílé ọlọ́run tí ò jẹ́ kórí wa kó gbàbọ̀dì ọ̀tá àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa tẹ gbára agbórúkọ yín ga àyìn lógo fún àánú tá a rí gbà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún ọwọ́ agbára adúpẹ́ fún ọwọ́ àtìlẹ́yìn nínú ayé wa ògo yìí orúkọ yín olúwa ẹ̀mí mo ṣe ẹ̀mí mo ṣe olúwo ṣeun olúwo ṣeun lórí ẹ̀gbọ́n lórí àbúrò lórí ọkọ lórí aya lórí gbogbo àwọn èèyàn wa adúpẹ́ fún ààbò adúpẹ́ fún ìpamọ́ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ tó dúpẹ́ ẹ̀já rógun ìwàhálà àti ìdààmú ẹ̀já rógun àkóbá lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa fún ìrìn àjò oṣù tuntun tá a ti bẹ̀rẹ̀ yìí adúgbò tó dúpẹ́ yẹn lọ́rùn pàwámọ́ ẹ̀já rógun àkóbá ẹ̀já rógun accident ẹ̀jẹ̀ kí wàhálà ti dààmú ètò kọjá agbára wa ẹ̀jẹ̀ kó dé bá wa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ẹ̀já bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olùgbàlà ṣeun ẹ̀mí mọ́ ṣeun olùgbàlà ṣeun bàbá jésù ṣeun Baba jésù gbọ́ pẹ́ wá gbà yín wá jésù gbọ́ pẹ́ wá jésù gbà yín wá alátìlẹ́yìn wa gbọ́ pẹ́ wá lórí ọmọ gbà yín wá lórí iṣẹ́ gbọ́ pẹ́ wá lórí ìrìnàjò wa gbà yín wá bàbá jésù ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe bàbá gbọ́ pẹ́ lórúkọ jésù olúwa gbà yín wá àmú ọpẹ́ wá àmú ìyìn wá bàbá jésù gbọ́ pẹ́ gbà yín jésù kristi olúwa wá à lọ síwájú ọlọ́run à lọ tọrọ ìdáríjẹ̀ṣẹ̀ so à ń sọ fún ọlọ́run pé olúwa a tún ti dé olúwa wá bá wa pàdé tó bá ní gbogbo pété àti kùnà olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ fi agbára ẹ̀jẹ̀ jésù wẹ ẹnì kọ̀ọ̀kan wa kó o sì fi yá àdúrà wa sí mímọ́ àdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá àwa síwájú wọ ọlọ́run tó bá ní gbogbo pété àti kùnà gbogbo ibi tá a ti dẹ́ṣẹ̀ ibi tá a ti bínú ibi tá a ti jà ibi tá a ti rorokoro ibi tá a ti ṣèfẹ́ rẹ ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa jọ̀ọ́ dáríjì wá ẹ̀ṣẹ̀ tó lè dènà àdúrà wa ẹ̀ṣẹ̀ tó lè mú kí ìjọba ọ̀run gan kó bọ́ mú wa lọ́wọ́ lórúkọ Jésù Olúwa jọ̀ọ́ dáríjì wa ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa jára ànúgbà lórúkọ jésù olúwa jára ànúgbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa pa àwọn ẹ̀ṣẹ̀ wa ya a bẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ jésù bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá sọ wá di mímọ́ olúwa nípa bára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa sọ wá di mímọ́ jésù kristi olúwa wá a gbàdúrà a sọ fọlọ́run kọlọ́run kó wá sọ̀kalẹ̀ sáàrin wa láti wá dábìrà láti wá já èdè láti wá ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu àdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ sáàrin wa afẹ́ rí ọ olúwa bá bọ̀ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ járí ọ jésù járí ọ jésù járí ọ olúwa bá bọ̀ láàrin wa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ ìwọ la fẹ́ rí lórúkọ jésù olúwa wá fagbára rẹ̀ ràn olúwa wá fi ògo rẹ̀ hàn bàbá jésù sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ sáàrin wa bàbá jésù sọ̀kalẹ̀ olúwa máa bọ̀ bàbá jésù máa bọ̀ jésù máa bọ̀ jésù máa bọ̀ olúwa járe ọ lórúkọ jésù olúwa járe ọ bàbá jésù járe ọ olúwa tàmọ́lẹ̀ sáàrin wa olúwa tàmọ́lẹ̀ sínú ọkàn wa wá bọ́ ọkàn wa pàdé wá bá ayé wa pàdé olúwa lágbó àdúrà ìkọjá pẹ̀lú agbára rẹ̀ olúwa sọ̀kalẹ̀ lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ tó bá dé gbogbo ipá tàbí agbára tó lòdì láyìíká àti àyídà lórúkọ jésù olúwa bẹ́ wọn nídà gbogbo ìmísí òkùnkùn lórúkọ jésù ẹ máa gbiná sọnà àìlímà síndálé kápó sáfọ jìdìá gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá a olúwa báyìí wí lórúkọ jésù ẹ gbiná sọnà kàlímà síndálé kápó sáfọ jìdí kápó lìá olúwa sọ̀kalẹ̀ jésù sọ̀kalẹ̀ jésù sọ̀kalẹ̀ jésù máa bọ̀ jésù sọ̀kalẹ̀ olúwa làgbọ́ àdó àkọjá wá bá ẹni kankan wá pàdé pẹ̀lú agbára rẹ bá wa pàdé olúwa bá wa pàdé olúwa bá wa pàdé olúwa ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ sáàrin wa jésù kristi olúwa wa á gbàdúrà fún agbára ẹ̀mí mímọ́ yes á sọ fọlọ́ pé olúwa wa rògbè ní agbára yes ẹ jẹ́ ká béèrè fún agbára ẹ̀mí mímọ́ agbára láti borí ẹ̀ṣẹ̀ yes agbára láti borí ayé agbára láti borí ogun yes even gan bí a bá bá wọ ìjọba ọ̀run a nílò agbára ẹ̀mí mímọ́ ẹja sọ fọlọ́n pé ẹ̀mí mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mọ́ wọ̀ mí lábára wá mí sí mi ẹ̀mí mọ́ gbé mi wọ̀ wá gbà kọ́sọ àdúrà tá a fẹ́ gbà yẹ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ jésù sọ̀kalẹ̀ ẹ̀mí mọ́ gbé ẹnì kọ̀ọ̀kan wá wọ̀ wàá wà lágbára jésù ló wà lágbára jésù ló wà lágbára jésù ló wà lágbára agbára ẹ̀mí mọ̀ rẹ lórúkọ jésù olúwa jọ wọnú wa lọ alima kusadalika pasafa jirika polia ẹ̀mí mọ́ máa bọ̀ jésù máa bọ̀ ẹ̀mí mọ́ máa bọ̀ jésù máa bọ̀ ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ jésù máa bọ̀ olúwa wọnú wa lọ olúwa wọnú ọkàn wa lọ olúwa wọnú ọkàn wa lọ olúwa wọnú ọkàn wa lọ ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ wá ṣiṣẹ́ agbára gbé wa agbára ẹ̀mí mọ́ lórúkọ jésù kristi olúwa gbé ọlọ́run tó pọ̀ nípa àti agbára wa ń bẹ sí wa olúwa gbé ẹnìkọ̀ọ̀kan wa wọ̀ wá ń bẹ sí wa jésù gbé wa wọ̀ jésù ń bẹ sí wa jésù gbé wa wọ̀ rọwọ́ alágbára lórúkọ jésù rọwọ́ alágbára lórúkọ jésù rọwọ́ alágbára lórúkọ jésù rọwọ́ alágbára lórúkọ jésù rọwọ́ alágbára ẹ̀mí máa gbé wa wọ̀ jésù ń bẹ sí wa jésù gbé wa wọ̀ jésù ń bẹ sí wa agbára tó borí ẹ̀ṣẹ̀ agbára tó borí ogun lórúkọ jésù kristi olúwa gbé wa wá bàbá jésù wá wọ̀ wá lágbára wọ̀ wá lágbára bàbá jésù rọ̀ wá lágbára àmì máa gbé wa wọ̀ olúwa mẹ́sì wa olúwa gbé wa wọ̀ jésù mẹ́sì wa jésù gbé wa wọ̀ agbára tó borí gbogbo ipa àti agbára òkùnkùn àlèmákúdá kapolia olúwa bí wọ̀ wá jésù kristi olúwa wá jésù olúwa wá a gbàdúrà a sọ fọlọ́run pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa wá fìrè mi tó bá ní gbogbo àwọn eré ayọ̀ tó yẹ mí tó yẹ ògo rẹ̀ olúwa fìdí mi lọ́wọ́ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa wa fi eré ayọ̀ wa lé wa lọ́wọ́ eré ayọ̀ tó yẹ ní kọ̀ọ̀kan wa lórúkọ jésù kristi olúwa fi lé wa lọ́wọ́ ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wa fi eré ayọ̀ wa lé wa lọ́wọ́ wa bá wa pàdé bàbá jésù fi ìṣẹ́gun fún wa wá fún wa ní ìṣẹ́gun wá fún wa ní eré ayọ̀ tó tọ́ sí wa wá fún wa ní eré ayọ̀ tó tọ́ sí wa lórúkọ jésù eré wa tẹ̀ wá lọ́wọ́ nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa jẹ́ kí eré ayọ̀ wa kó tẹ̀ wá lọ́wọ́ ẹ̀mí mi wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu wá bá wa pàdé bàbá jésù wá bá ẹnìkọ̀ọ̀kan wa pàdé jésù wá bá wa pàdé bàbá jésù wá bá wa pàdé bàbá jésù wá bá wa pàdé jésù kristi olúwa wa ẹja gbàdúrà yìí ẹja sọ fọlọ́ pé olúwa tó bá ní gbogbo ogun gbogbo ogun tó ń jà mí lọ́wọ́lọ́wọ́ gbogbo ogun tó ń ja iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ gbogbo ogun tó ń ja ilé mi tó ń ja ọmọ mi tó ń ja ọkọ tó ń ja aya olúwa bá mi dáná sun ogun náà olúwa bí gbogbo ogun ayé mi wọ́ pátápátá ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run àlùmímọ́ olúwa bí gbogbo ogun ayé wa wó tó bá ní gbogbo ogun tó ń já ẹnì kọ̀ọ̀kan wá lórúkọ jésù kristi olúwa bí wọ́ olúwa bí wọ́ olúwa bí wọ́ olúwa bí wọ́ jésù bí ogun ayé wa wó olúwa bí ogun èṣù wó olúwa bí ogun ẹ̀ṣẹ̀ wó olúwa bí gbogbo ogun èṣù gbogbo ogun àlákàlà gbogbo ogun tó ń jà wá tó ń jà iṣẹ́ wa tó ń jà ọmọ wa tó ń jà ọkọ tó ń jà aya tó ń jà ìdílé wa lórúkọ jésù kìtì olúwa bíwọ́ olúwa bí ogun èṣù wá gbogbo ogun èṣù lórúkọ jésù ẹ wólulẹ̀ kàlímà sindari kapa safa jìdìá ogun èṣù wólulẹ̀ lórúkọ jésù olúwa bíwọ́ lórúkọ jésù olúwa bí ogun èṣù wó nínú ayé wa nínú iṣẹ́ wa nínú ìdílé wa olúwa bí ogun èṣù wó olúwa bí ogun ọ̀tàwọ́ olúwa bí ogun èṣù wó jésù kristi olúwa wa àgbàdua etí àwọn ọ̀tá ń lò láti máa fi bá mi jà gbogbo agbárewé ni gbogbo agbárebo ni gbogbo àránsí ni olúwa finá sún dànù olúwa bà gbogbo agbára òkùnkùn jẹ́ lórí mi olúwa bà gbogbo agbára ọ̀tá jẹ́ lórí mi lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ìdílé mi olúwa bà gbogbo agbára òkùnkùn jẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ipá àti agbára táwọn ọ̀tá ń lò láti máa fi dojógun kọ wá lórúkọ jésù olúwa wó dànù àlèmàkó sádàlè kápádà olúwa babalẹ̀ wé jẹ́ olúwa babalẹ̀ bò jẹ́ gbogbo ipa àti agbára ọ̀tá lórúkọ jésù olúwa jó gbiná olúwa jó gbiná jẹ́kìsì jó gbiná jẹ́kìsì jó gbiná alákàpá sindalẹ̀ kápá sinfo jíde kápólìà olúwa finá sun olúwa finá sun olúwa babalẹ̀ òkun jẹ́ olúwa babalẹ̀ ọ̀tá jẹ́ lórí ayé wa lórí iṣẹ́ wa lórí ìdílé wa olúwa babalẹ̀ òkun jẹ́ jésù olúwa wá. so a fẹ́ lọ gbàdúrà fún ìwòsàn àdúrà fún ìwòsàn la fẹ́ gbà tàbá wo ìwé Matthew chapter eight verse sixteen and seventeen Matthew eight sixteen and seventeen the Bible says when the evening had come they brought unto him many who were demon possessed and he cast out the spirits with a word and healed all who were sick, that it might be fulfilled, which was spoken by Isaiah the prophet, saying, He himself took our infirmities and bore our sicknesses. A fẹ́ gbàdúrà fún ìwòsàn. A fẹ́ sọ fún Ọlọ́run kó Ọlọ́run kó wá wo ẹnìkọ̀ọ̀kan wá sàn. Kó wá wo ayé wa sàn. Kó wá wo ilẹ̀ wa sàn. Kó wá wo wa wá sàn ní gbogbo ibi tá a ti ń ṣàìsàn. Yes, a fẹ́ sọ fún Ọlọ́run kó Ọlọ́run kó wò wá sàn. A gbàdúrà à sọ fọlọ́ bó bàbá jésù wá wò mí sàn ní gbogbo mi tí mo ti ń ṣàìsàn gbogbo àìsàn nínú ẹ̀jẹ̀ nínú mẹ́ra olúwa wò mí sàn olúwa dáwọ́ wòsàn lébi dáwọ́ wòsàn lé àwọn ọmọ mi dáwọ́ wòsàn lé ìdílé mi kó wá wọ ẹnìkọ̀ọ̀kan wá sàn ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbò wá sàn bàbá wò wá sàn wò wá sàn tẹ ìsàn wò wá sàn ẹ̀mí wò wá sàn tó bá ní gbogbo àìsàn tó ń bẹ nínú ẹ̀jẹ̀ tó ń bẹ nínú ìbẹ̀rẹ̀ ìdí àìsàn tó dé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù kristi olúwa bá wa já ẹ̀mí máa já ìdí àìsàn tó dé wa olúwa já olúwa já ọlọ́run àwọn ọmọ ogun já ìdí àìsàn tó dé wa gbogbo ìdí àìsàn lára wa lórúkọ jésù ẹ máa já lórúkọ jésù ẹ jẹ́ dànù kàlíkà pàṣẹndálíkà pọ́sikàfà jìnnìkà pọ́lìà olúwa wò wá sàn jésù wò wá sàn bàbá jésù wọ olúwa wọ ọpọlọ wá sàn olúwa wọ ẹ̀jẹ̀ wá sàn olúwa wọ àgọ́ra wá sàn ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wò wá sàn olúwa wò wá sàn dẹ̀jẹ̀ lé lórí jésù dẹ̀jẹ̀ olúwa fi ẹ̀ ẹ̀jẹ̀ wẹ̀ wá olúwa wẹ̀ nìkankan wá sàn bàbá jésù gbò wá sàn jésù gbò wá sàn ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wò wá sàn bàbá jésù dáwọ́ wòsàn lé wa lórúkọ jésù olúwa dáwọ́ wòsàn lé wa gbogbo àìsàn tó ń bẹ ní ẹ̀jẹ̀ tó ń bẹ lára wa lórúkọ jésù ẹ máa jáde ẹ máa gbiná lórúkọ jésù ẹ máa jáde jésù kristi olúwa wa ẹja gbàdúrà ẹja sọ fọ́nà pé olúwa tó bá ní gbogbo èdè àìsàn tó dè mí èdè àìsàn <clears throat> ètò di àwọn ọmọ mi gbogbo èdè àìsàn lára mi olúwa fi iná já ẹ̀mí mọ́ tú mi lẹ̀ kí n lè bọ́ lọ́wọ́ àìsàn olúwa já gbogbo èdè àìsàn lára mi kó sọ mí dòmìnira ẹja gbàdúrà lórúkọ jésù bàbá olúwa jáde àìsàn tó dé ẹnì kọ̀ọ̀kan wá gbogbo èdè àìsàn nínú ẹ̀jẹ̀ nínú mẹ́ra gbogbo èdè àìsàn nínú ọpọlọ nínú etí nínú ojú nínú ẹ̀jẹ̀ lórúkọ jésù olúwa já olúwa já èdè àìsàn tó dé wá lórúkọ jésù ìwọ èdè àìsàn ẹ máa já lórúkọ jésù ẹ já dànù kalima sindali kapo safa jiri kapalia olúwa wò wá sàn bàbá jésù wò wá sàn bàbá jésù wò ẹnì kọ̀ọ̀kan wá sàn olúwa wò wá sàn níbo bí tá a ti ń sáyẹn sàn ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wò wá sàn jẹ́ ìṣú wò wá sàn jáde àìsàn lára wa ìdè kánsà gbogbo ìdè orí fífọ́ gbogbo ìdè ìdè ara ríro gbogbo ìdè kéèyàn mọ́ lè rọrùn sùn gbogbo ìdè àìsàn tó ń bẹnu ẹ̀jẹ̀ wa tó ń bẹ nínú ìmẹ́ra wa lórúkọ jésù olúwa wò wá sà olúwa wò wá sà bàbá jésù wò wá sà já ìdè àìsàn tó dé wá lórúkọ jésù ìwọ ìdè àìsàn ẹ máa já ìdè ikọ́ ikọ́ lórúkọ jésù olúwa jàdàlà lórúkọ jésù ẹ̀mí mọ́ já ìdè lórúkọ jésù olúwa já ìdè àìníkàpá àìkọ́dà lima sídìkàpọ́nìà ẹ̀mí mọ́ já ìdè àìsàn lára wa olúwa já ìdè àìsàn lára wa lórúkọ jésù já ìdè àìsàn jésù já ìdè àìsàn jésù já ìdè àìsàn jésù já ìdè àìsàn jésù kristi olúwa wa àwùgbàdua àsọfọ́nà pé olúwa ti gbogbo ọ̀fà ìsàn jáde lára mi ọ̀fà ìsàn ọ̀fà ìsàn nínú ẹ̀jẹ̀ nínú ọmọ ara olúwa ti jáde lọ́ba jésù tí ó fa ìsàn jáde ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ọ̀fà ìsàn ẹ máa jáde ẹ padà síbi tẹ́ ẹ ti wá yes ìwọ ọ̀fà ìsàn nínú àgọ́ ara wa olúwa bọ̀ wí lórúkọ jésù jáde ọ̀fà ìsàn jáde jáde ọ̀yà jáde kàlímà kùdà ìlímà sídìkàpà ọ̀fà ìsàn ah nínú àgọ́ ara àwọn ọmọ wa nínú àgọ́ ara aya nínú àgọ́ ara ìdílé wa olúwa tí ó fa ìsàn jáde lára wa zaire ma sinna lima kasafa jiri kapolia ó fa ìsàn oya jáde ó fa ìsàn jáde oya jáde jáde jáde jáde olúwa bọ̀ wí ìwọ fa ìsàn alema kuda ilima sindali kaponsafa judea olúwa bọ̀ wí lórúkọ jésù jáde ó fa ìsàn nínú ọpọlọ ó fa ìsàn nínú ọkàn nínú ẹ̀yà ara wa kọ̀ọ̀kan nínú kidney ìwọ fa ìsàn nínú kidney nínú heart lórúkọ jésù ó yá jáde olúwa bọ̀ wí ọ̀fà ìṣẹ̀ jáde lórúkọ jésù jáde jáde jáde ọ̀fà ikú òjijì yes ọ̀fà ikú òjijì ọ̀fà àìsàn àìsàn tí ń dígbà wá nínú ẹ̀jẹ̀ nínú omi ara wa lórúkọ jésù olúwa bọ̀ wí ọ̀fà hypertension ọ̀fà heart disease ọ̀fà kidney problem ọ̀fà ìsìn nínú ọpọlọ nínú orí lórúkọ jésù ẹ máa jáde lórúkọ jésù ẹ jáde kalima kuda lima sirika polima safajidia nínú nínú nínú ọkàn wa nínú ahọ́n wa gbogbo ọfà ìsàn lórúkọ jésù ẹ bá iná jáde lórúkọ jésù ìwọ ọfà ìsàn jáde lórúkọ jésù jáde olúwa bọ̀ wí ọfà ìsàn jáde ọfà ìsàn jáde ọfà ìsàn jáde ọfà ìsàn jáde jésù kristi olúwa wá jésù olúwa wá so a gbàdúrà so a sọ fọlọ́n pé olúwa tó bá ní gbogbo aṣọ àìsàn táwọn ọ̀tá fi wọ̀ mí ètò fi wọ àwọn ọmọ mi olúwa bọ́ jóná yes olúwa bọ́ olúwa bọ́ aṣọ àìsàn jóná lọ́rùn mi aṣọ àìsàn lọ́rùn mi lọ́rùn ọkọ lọ́rùn aya lọ́rùn àwọn ọmọ mi olúwa bọ́ jóná ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa faṣọ àìsàn ya bàbá jésù fásọ àìsàn yá fásọ àìsàn yá <clears throat> ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa fàṣọ àìsàn yá olúwa bọ́ aṣọ àìsàn ìjọ lọ́rùn wa olúwa fàyà olúwa fàyà jésù fàyà jésù fàyà jésù fàyà aṣọ àìsàn lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa bọ́ jóná bàbá jésù bọ́ aṣọ àìsàn jóná olúwa bọ́ aṣọ àìsàn jóná aṣọ àìsàn lọ́rùn wa lórúkọ jésù olúwa bọ́ jóná olúwa bọ́ Jónà olúwa bọ́ Jónà olúwa bọ́ Jónà bàbá jésù bọ́ aṣọ àìsàn jọlẹ́ lọ́rùn wa olúwa fa aṣọ àìsàn wa ya olúwa fàyà olúwa fàyà jésù fàyà jésù fàyà jésù fàyà olúwa bọ́ aṣọ àìsàn Jónà jésù kristi olúwa wa agbádùn àpótó bá lẹ́nikẹ́ni tó ṣàìsàn ní inú ìdílé wa ẹ̀já sọ fọlọ́run kọlọ́run kó lọ dáwọ́ wọn kọlọ́run kó wò wọ́n sàn pátápátá kó rẹ́ gbogbo ètekéte dànù kó yí gbogbo ìmọ̀gùnkùn dànù lórí wọn ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá lẹ́rìí kẹ́ni tó dùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa dáwọ́lé wọn máìlì kàpá olúwa dáwọ́lé wọn gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ìmísí àìsàn ah, ẹ̀mí àìsàn lára wọn olúwa ti jáde ẹ̀mí mọ́ wọ ẹnì kọ̀ọ̀kan wá sàn olúwa gbogbo ẹni tó ṣàìsàn tó wà nínú ìdúbíláìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí mọ́ dáwọ́lé wọn ọlọ́run àwọn ọmọ ogun dáwọ́lé wọn àìsàn tí mo kára ọmọ gbóná ìgbóná òdì olúwa bọ̀ wí lórúkọ jésù olúwa ti jáde ẹbí máa dáwọ́lé wa wú ẹnì kọ̀ọ̀kan sàn wú ẹnì kọ̀ọ̀kan sàn nínú ìdílé wa olúwa wú ẹnì kọ̀ọ̀kan wá sàn àlema kódà halima sinfo judea jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ lọ tú mi sílẹ̀. ẹ̀jẹ̀ tó sàn ní Calvary wá dá mi láre ẹja gbàdúrà a fẹ́ bèrè fún ẹ̀jẹ̀ Jésù yes a sọ fún Jésù kó wá da ẹ̀jẹ̀ rẹ̀ kó dàlé wa lórí kó pọ́ǹpù ẹ̀jẹ̀ rẹ̀ kó da ẹ̀jẹ̀ rẹ̀ pọ̀ mọ́ ẹ̀jẹ̀ wa yes kó pọ́ǹpù ẹ̀jẹ̀ rẹ̀ sínú ọkàn wa tó bá ní gbogbo gbogbo iná ìsàn lára wa ẹja gbàdúrà kí Jésù kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi pa gbogbo iná ìsàn ẹja gbàdúrà lórúkọ Jésù lórúkọ jésù ọlọ́run alágbára olúwa da ẹ̀jẹ̀ lé wa lórí bàbá jésù rọ̀jò ẹ̀jẹ̀ jésù rọ̀jò ẹ̀jẹ̀ gbogbo iná ìsàn lára wa olúwa pa olúwa pa olúwa pa náà ìsàn ọlọ́run àwọn ọmọ ogun pa náà ìsàn bàbá jésù jọ pa náà ìsàn jésù pa náà ìsàn jésù pa náà ìsàn jésù pa náà ìsàn jésù pa náà ìsàn olúwa pa olúwa pa pa náà ìsàn jésù pa náà ìsàn jésù pa náà ìsàn zikapata yalagaba masokoto liba gada liba sídìkà pólímà sàfàjìdìà ẹnikẹ́ni nínú ìdílé wa mọ̀jẹ̀ ó ṣàìsàn olúwa gbogbo iná ìsàn táwọn ọ̀tá ń dáná wa olúwa fẹ̀jẹ̀ rẹ pa bàbá jésù fẹ̀jẹ̀ rẹ pa olúwa lù pa olúwa pa náà ìsàn bàbá jésù pa náà ìsàn olúwa wọ ẹnì kọ̀ọ̀kan wá sàn olúwa wo wá sàn pátápátá wo wá sàn wo wá sàn wo wá sàn jésù olúwa wá àgbàdo àsọfọlọ kọlọ́run kó wo iṣẹ́ wa sàn yẹsì kọlọ́run kó wo ilẹ̀ wa gan sàn tó bá ní gbogbo nǹkan tó ṣàìsàn nínú ayé wa ẹ̀já sọ fọlọ́kọ́ ọlọ́run kó wòsàn àdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa wo ilẹ̀ wa sàn olúwa wo ayé wa sàn olúwa wo iṣẹ́ wa sàn tó bá ní gbogbo nǹkan tó ń ṣàìsàn nínú ayé wa lórúkọ jésù olúwa wòsàn dáwọ́ wòsàn lé wa olúwa ọlọ́run àwọn ọmọ ogun dáwọ́ wòsàn lé ẹnì kọ̀ọ̀kan wa dáwọ́ wòsàn lé wa dáwọ́ wòsàn lé wa bàbá jésù dáwọ́ wòsàn lé wa jésù dáwọ́ wòsàn lé wa dáwọ́ wòsàn lé wa jésù kristi olúwa wa jésù olúwa wa.